kókó ọ̀rọ̀ tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni mawqiful islam min al-ilmi àbí al-ilmu fil islam ìyẹn ni wípé ìmà ojú wo ni islam fi wò ó àbí ká tún wípé ìmà ìhàwó ni islam kọ sí iyì tó bá jẹ́ ń bẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa ìmà àti ẹ̀sìn wa tó jẹ́ islam a máa sọ wípé subhanallahi alladhi rafa'a al-ilma mímọ́ ni fún ọlọ́run ọba ọba tó gbé mímọ̀ ga látọwọ́ ara rẹ̀ tó sì ṣe mímọ̀ ní ohun iyì tó ṣe ní ohun àpọ́nlé kódà ìsìláàmù ṣe ìmọ̀ kọ̀wámẹ̀lẹ̀ hayat òpómúlérò téèyàn fi máa ń lo ìgbésí ayé nítorí wípé aya àkọ́kọ́ tọ́lọ́n kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'an ọ̀rọ̀ mímọ̀ náà ni òun náà ni àfa wa ké fún wa níbẹ̀rẹ̀ suratul alaqi a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim iqra bisimi rabbika alladhi khalaqa khalaqal insana min alaqi iqra wa rabbuka akram alladhi allama bil qalami allama al malam yaalam aya yìí gẹ́gẹ́ bí kò ṣe pamọ́ fẹ́ni kankan nù wa òun ni aya tọ́lọ́wọ́n bàmí kọ́kọ́ sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wípé kánábì ńkọ́ kó máa kéwú pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba tó dẹ̀dá mímọ́ ni fọlọ́wọ́n ọba alladhi allama adama la asmaa kullaha mímọ́ ní fọ́ba yìí ọba tó fi ìmọ̀mọ́ ànábì wa Adam alayhi salatu wa salam wa adhara fadlahu lil malaikati bi ta'limihi ma lam ta'lamuhu lil malaika ọlọ́run gbọ́lá fún ànábì wa Adam nípa bí ó ṣe fi àjùlọ pẹ̀lú ìmọ̀ tó fi hàn àwọn màláìka tó jẹ́ pé ní ìmọ̀ tọ́lọ́run fi wa Adam yìí àwọn màláíkà ò mọ ìmọ̀ yẹn wa khassahu bil ma'rifati tammati dunahum yìí táwọn màláíkà ò mọ yẹn ọlọ́run fi mọ ànábì Adam min ma'rifati al-asma'i wal ashiya àwọn orúkọ àwọn kan oríṣiríṣi àwọn ìran nǹkan hatta àwọn èdè oríṣiríṣi táwọn màláíkà náà fi wá jẹ́wọ́ yí pé ní subhanaka la ilma lana alamtana innaka antal alimul hakim mímọ̀ ní fún Ọlọ́hun ọba o a ní mọ̀ kan àfìmọ̀ tó bá fi mọ̀ wá Ọlọ́hun ọba ni ọba tó nímọ̀ jùlọ ọ̀jọ̀gbọ́n jùlọ àní mímọ̀ ní fọlọ́hun ọba alladhi yaqulu fi mukabi tanzilihi hal yastawi alladhina ya'lamuna walladhina la dájúdájú ẹni tó bá mọ̀ ó yàtọ̀ fún ó pè èèyàn ẹni tí ó mọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àníṣe mímọ́ ni fọlọ́run ọba ọba tó ṣe wípé ní tó bá sọ̀rọ̀ lọ́tọ́ sọ̀rọ̀ bọ̀ yóò ní la yaqiluha illa al-alimun ẹni tí ọ̀rọ̀ lè yé tó lè gbọ́rọ̀ yé ẹni tó bá ní mímọ̀ ni àní mímọ̀ ni fọlọ́run ọba alladhi qarana al-ulama'a bil-malaikati fi shahadati bit-tawhid ọlọ́run ọba mi ìgbà tí ń sọ̀rọ̀ ara rẹ̀ nípa ọ̀rọ̀ ìmọ̀ọ́lọ́kan bí ṣe ń dá kọ àwọn màláíkà bẹ́ẹ̀ náà ni ó tún fi àwọn onímọ̀ ó tún fi wọ́n kún ṣayidallahu annahu la ilaha illahu awal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti mímọ́ ní fọlọ́wọ́n ọba yìí alladhi bayyana anna ulamaha hum akhsha nasi lillahi mímọ́ ni fún ọlọ́run ọba ọba tó fi hàn wá wípé ẹni tó pọ̀jù ní ìbẹ̀rù wọn ọlọ́run àwọn onímọ̀ ni ó ní innama yakhsha Allaha min ibadihil ulama ọlọ́run láwọn tó bẹ̀rù wọn jù ọlọ́run láwọn onímọ̀ ni torí pé ẹni tí kò bá nímọ̀ kọ́dà tí bá lóun sin lọ́hùn yá ìlú mútànásíkù aláìmọ̀kan tí ń sin lọ́hùn irú ẹni bẹ́ẹ̀ yóò máa fi ìtọ̀ yóò máa fi tábà ìgbẹ́ tó bá yà kò wá níyè wípé ìdájọ́ tọ̀ náà níbẹ̀ fún ìgbẹ́ tó lóun ń fọ̀ wọ́n láwọn méjì kan wọ́n ní wọ́n ń sin lọ́hùn nígbà tó di kọ́ yá àwọn méjèèjì gbọ́ wá sí nípa pàtàkì kéèyàn wá mímọ́ ìkànnì wọn wá nítọ̀ èmi lèmi lọ wá mímọ́ èkejì òun ní ìmọ̀ọ́mọ̀ gba àkókò òun ẹ jẹ́ kó wọn tẹ̀síwájú àti máa sin ọlọ́run ọba lọ èkejì lọ́ọ́ wá mímọ́ lẹ́yìn ọdún díẹ̀ àwọn méjèèjì pàdé ara wọn wàtán pàdé onímọ̀ bísà ń wá mímọ̀ kò di lọ́wọ́ àti sin lọ́hùn òun náà sin lọ́hùn ẹni tí ń sà ń gbájúmọ́ pé òun mọ̀ sin lọ́hùn lòun ní wá mímọ̀ wọ́n jọ pàdé ìgbà tó wá pàdé ohun tí ó kọ́kọ́ jọ onímọ̀ lójú tó rí lára ẹni tí ń sin lọ́hùn tí ò ní mímọ̀ yìí òun ni wípé ó fi bíi báńdéèjì ó fi lẹ ìkan nínú ojú rẹ̀ méjèèjì onímọ̀ wa sọ fún wípé ah èwo ló dé o salamat ìbáṣepọ̀ <laughs> máa kí wọ́n ní ìlárúbáwá ẹ pẹ̀lẹ́ o èwo ló dé ah ó ní nǹkan kò ṣeun èwo lọ́wọ́ adé tí o fi lẹ ojú kan tí o fi lẹ olójú kan tọ́lọ́wọ́n sì dọ́ ní olójú kan ó ní ìbẹ̀rù ọlọ́wọ́n bá náà ló ṣe òun ẹ̀sìn ọlọ́wọ́n tóun sin náà ló mú un kankan débẹ̀ òun wòye pé ìwà àbàjẹ́ pọ̀ láwùjọ ìdúkùrìsì pọ̀ ojú méjèèjì yìí ti fẹ́ pọ̀ jù láti máa fi rí nǹkan oríṣiríṣi òun wá lẹ ìkan bẹ̀ pa wípé ẹyọkan yìí náà ti tó yàn án ríran tó wá pé kéèyàn kàn máa wo nǹkan tí wọn bá náà ni ó tó yàn án wò àmọ́ méjèèjì yìí ti pọ̀ jù kí wàá ní ẹni tó lọ wá mímọ̀ sọ fún un ó ní subahánàlá mímọ̀ ní fọlọ́wọ́n ọba o kò mọ̀ yí ọ tó wá kọ́ ọmọ ni ọba tó dá ọ tó fún ọ lójú méjì ó rí pé méjèèjì náà ló ṣe déédéé rẹ ní kọ̀pọ̀ jù fún ọ ibi ojútọ̀ wá yìí nìsín ó yẹ kó omi àlùwàlá kó dé àwọn ibì kan lẹ́gbẹ̀ẹ́ ojú rẹ̀ because ojú nìkan gbogbo egbe tó kù gbogbo ibi tó yẹ kó omi àlùwàlá ó dé atomi ìwẹ̀ owó jẹ́nẹ́bà náà gbogbo ẹ̀ ní kọ̀dáyè débẹ̀ àlùwàlá rẹ̀ ò ni sórí pé ní àìkò kẹ́kọ̀ọ́ òun ló sọ ọ́ tó ń ọ wà kọ́kọ́ nítorí òfin lẹ ojú yìí ọmọ òfojú méjèèjì ríran ọwọ àtúbà sọ́dọ̀ Ọlọ́run ọwọ àlọ kẹ́kọ̀ọ́ ìgbà ilẹ̀ ní tètè wàá mà lóòótọ́ wípé ní aláìmọ̀kan lòun bí abájá aláìmọ̀kan tí bá ń sin lọ́hùn yóò rò wípé òun ń sin lọ́hùn ni yóò rò wípé òun gbalada ni àmọ́ kàlà ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ òdì kejì ni ó sí àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba ní pàápàá tí bẹ̀rù ọlọ́run ọba ẹlòmíì ò tó ti wọn wọn náà ni àwọn tó bá ní mímọ̀ ìyẹn ni pé tí wọ́n nímọ̀ nípa tọ́lọ́run ọba tí wọ́n sì ń lò torí pé nídìí lárúbáwá ìnáma tọ́lọ́run ọba lò ń bẹ̀ a máa ń pè ní usulubul hasri wal qasr mímọ̀ ní fọ́lọ́run ọba ọba tó ṣe wípé ní ó ṣe àwọn àlùfáà onímọ̀ mọ́ríjà àlùmọ̀ àwọn ẹni táwọn èèyàn mọ̀ wá bá nígbà yòówù tí wọ́n bá ní ntí ò yé wọn tàbí wọn alukur'an ọlọ́run ní fasalu ahala dhikri in kuntum la ta'lamun ẹ lọ bá àwọn àlùfáà onímọ̀ ẹbí wọn léèrè ohun tí ó bá yé yín sí tàbí wọn wọnú àyà mi ọlọ́run wà lọ́rùdúhù ila rasuli wa ila ulil amri minhum la alimahu ladina yastanbitunahu minhu àwọn àlùfáà náà lọ́lọ́run tọ́ka sí ní ààyè yìí èèyàn rúṣin ọlọ́run ànímímọ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣe títẹ̀lé táwọn onímọ̀ ẹ̀sìn tó fi sínú títẹ̀lé tọ́lọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ ọlọ́run ní àti ọlọ́ha wà àti ọrọ̀súlá wà ó lè láàmúrì minkum ọlọ́run ní ẹ tẹ̀lé tòun ọlọ́run ẹ tẹ̀lé tòjíṣẹ́ ọlọ́run tó wọ́n rán sí yín ẹ sì tẹ̀lé tàwọn onímọ̀ tó wà láàrin yín torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀n tafsir wọ́n túmọ̀ ulul amri níbí wọ́n túmọ̀ sí ulul ilmi wal fiqhi àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba tó gbàgbọ́ iye ẹ̀sìn ọlọ́run nínú àwọn tó sọ eléyìí fún wa àwọn náà ní àfọ̀n tafsir àgbàni ibùn abbas radiyallahu ta'ala anihu àti jabiru ibùn abdullahi àti abul aliya àti mujahid àti atọ́ọ̀ àti hasan basiri gbogbo wọn siri wàhálì làmúrì ń bẹ yẹn mi ń kún àwọn onímọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àlẹ́mímọ̀ fún ọba ọba tó gbé ga pẹ̀lú ipò tó pọ̀ ọlọ́run yarfa Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajatin ọlọ́run ní òun ọlọ́run lòún gbé àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run gbé wọn ga àwọn tó tẹ̀ wá ní mímọ̀ ọlọ́run fún wọn ipò iyì tó tún ga rẹkẹtẹ ju èyí tí ọlọ́run fún àwọn tí wọ́n kàn jẹ́ tó gbọ́ ọlọ́run gbọ́ nìkan èyí tó ọlọ́run fún onímọ̀ ó tún pọ̀ púpọ̀ ọba tó wá mọ́ jùlọ yìí ọba náà ó wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ayé oríṣiríṣi kalẹ̀ tí ń tọ́ka sí pàtàkì kéèyàn wá mímọ̀ pàtàkì àwọn ẹni tó ní mímọ̀ ẹ rí i pé ìmọ̀ tá a wá ń sọ yìí kí là ń pè ní àlẹ́ ìlúmọ̀ knowledge àbí ìmọ̀ ní òde lárúbáwá jahali òdì kejì òpè ẹni tí ò ní mà wọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú istilah òun náà ni husulu surati shay'i fil aqil kí èèyàn ó kí làákà de nǹkan kì í ṣe nǹkan tó yóò fojú rí àmọ́ yóò ti dé nínú làákàyè ilé la ń pè ní mímọ̀ inú ìdè lárúbáwá àti inú àgbọ́yé àwọn onímọ̀ ẹ rí mímọ̀ kéèyàn ó wòye sí ní tọ́lọ́wọ́n bá mi dá kó wọ̀ tún kó wò sí ìsìláàmù wa kàkún púpọ̀ tó bá wo àwọn àyà Al-Kùránì oríṣiríṣi ọlọ́wọ́n mọ̀ sọ wípé ní afala yanzuruna ila al-ibili kayfa khuliqat wa ila samaa'i kayfa rufi'at wa ila aljibali kayfa nusibat wa ila alardi kayfa sutihat ìmọ̀ náà lọ́n gbà lérò ń bẹ̀ yẹn ẹ wòye wíwò ti nadhari wa tafakkuri wa atibar ẹ wòye ọlọ́run ni ẹ wo bóun ṣe dá ránkúnmí ọlágbára ó farada ó lè pebi mára ó lè pa òǹgbẹ mára bó ṣe wá lágbára tóun yíyàtà nkọ́dú máa zálika likuli da'if òun fúnra ẹ̀ náà ni ó tẹ̀ ni ó rù kú káni tó fẹ́ gùn fèlè rí gùn ọlọ́ni ẹ̀ wòye sáàrin o wàyí la sàmà ìlbàdí àti ìlmọ̀kàmà ọlọ́ni ẹ̀ wò sàmà bóun ṣe dáa toríṣiríṣi nǹkan tẹ̀ ń rí láti bẹ̀ ẹ̀ ń róṣùpá ẹ̀ ń ráwọ̀ ẹ̀ ń rí mọ́lẹ̀ ẹ̀ ń rórùn ẹ̀ ń lóríṣiríṣi wàyí lálẹ́ jìbáàlì kẹ́yìfà náà síbàtì ọlọ́run ní ẹ wo òkè tó ń fi dá ilẹ̀ dúró tí òjò máa mẹ̀ ìmọ̀ jíọ́lọ́jì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàyí lálẹ́ arúdí kẹ́yìfà sọ́tì hàtì ilẹ̀ tí gbogbo yín bẹ lórí ẹ̀ báwo ni ọlọ́run bá mi ṣe dáa bóòlù ẹ ṣe ń kí nǹkan bọ̀ bẹ̀ tí sì ń jáde gbogbo nǹkan wọ̀nyí ara àwọn nítorí kẹ́dọ̀ ó wòye sí ni ẹnìkan wà lè wòye sí kó sì gbàgbọ́ yé ìwòye náà àfi kó jẹ́ pé ìmọ̀ ń bẹ ní ara rú ẹni bẹ́ẹ̀ ẹ wo bọ́lá wọn bá mi ṣe ròyìn bó ṣe dá wa nínú alukur'an wasafa allahu subhanahu wa ta'ala mọ̀rọ́hìlẹ̀ jẹ̀ní ní filhamuli bí dìkọ̀ ọlọ́run ní wàlàkọ́dẹ̀ khalaqina al-insana min ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ọlọ́run lòun lòun dá anabi wa adam láti bi ẹrọ̀fọ̀ láti bi iyẹ̀pẹ̀ òun náà lòun wá dá gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ ọmọ ànábì ádámà pátá láti ibi àtọ̀ tóun tọ́jú rẹ̀ síbi àpò inú ìyá òun wá dá ẹ̀jẹ̀ kíkì kan yẹn ni pé òun ọlọ́run bá wá fi àtọ̀ yẹn òun fi dá ẹ̀jẹ̀ kíkì fi ẹ̀jẹ̀ kíkì dá báṣẹ ẹran nínú báṣẹ ẹran yìí lòun ti wá dá eegun lòun ti yọ eegun bẹ òun wá fi ara ẹran òun fi gbo eegun yìí suma anshanahu khalqan akhar òun tún wá bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ẹ̀dá míì àwọn nǹkan míì látara ibẹ̀ ọlọ́run ní ẹ̀yìn wọn ẹ̀yìn wọn o fatabarakallahu ahsanal khaliqin àwọn yorùbá wọn ní tótó fún ọlọ́run ọba wọn ní mímọ́ ni fún ọlọ́run ọba mi ọba tí ó mọ̀ jù lọ bọ́lọ́run ṣe sọ̀rọ̀ yìí ẹni tí ó lè wo àwọn tọ́lọ́run bá dáwọn yìí tí ó lè gbọ́ iye tí ó mọ iyì iṣẹ́ Ọlọ́run bá ń bẹ ní ẹ̀lẹ́ni tó bá ní mímọ̀ Ọlọ́run ló iye àwọn tí kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n ka àyà tá a wa yìí nínú Suratul Mu'minun àyà kejìlá tó ṣe wípé bí wọ́n ṣe ń kà á látara bọ́lọ́run ṣe ròyìn bó ṣe dá wa yìí wọ́n sì di wọ́n sì tibẹ̀ túbá wọ́n jẹ́rìí pé kò sọ́ba kan àfọlọ́hún wọ́n sì di mùsùlùmí nítorí wípé ẹni tó lọ́wọ́ fi iṣẹ́ ìran tí sòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọmọ kọ mọ̀ ká ni kọ̀mọ̀ nípa sáyẹ́nsì kọ̀mọ̀ kan ṣùgbọ́n lọ́wọ́ ọba méjì fi gbogbo ẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam tàbá wò dáadáa àwọn ìmọ̀ tá à ń sọ̀rọ̀ lé lórí rẹ̀ yìí òun náà ni gbogbo ìmọ̀ tó bá lè ṣe ọmọ ìdí ènìyàn láǹfààní islam fẹ́ ká wá mímọ̀ pẹ̀lú gbogbo ìmọ̀ èyí tó bá lè ṣe ọmọ ènìyàn láǹfààní tí ó sì tako òfin ọlọ́run ọba tí a bá wo ayé lónìí ọlọ́run lọ́mọ iye àwọn ìmọ̀ tó ṣàwọn èèyàn láǹfààní rò pé bàálù ó jẹ́ ìkan nínú àwọn nǹkan àrísé ìmọ̀ torí pé ó ní iye èèyàn tí mọ́tò lè gbé ó sì ní iye ẹrù tí mọ́tò lè gbé ẹ wá wo iye bẹ́ẹ̀ yẹn ṣe máa ń pọ̀ tó nínú bàálù kan ṣoṣo ẹ wo bí èrò ó tún ṣe pọ̀ tó náà kódà mọ́tò táwọn wọ̀ ara àwọn àmì tó ṣe pé níwèé kí n fi mọ́ lọ́wọ́ ọba ni wakadhalika al-aqmaru as-sana'iyya bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ ITC lónìí ẹ́ kódà èmi ni kọ̀ǹpútà ni tẹlifíṣàn ni abẹ́ àwọn ìmọ̀ èyí tí ó tún tẹ̀síwájú lónìí èyí tá a fi ń tọ́jú àwọn èèyàn gbogbo à ń ṣiṣẹ́ abẹ fáwọn èèyàn kódà wọ́n ń ṣiṣẹ́ abẹ nínú ẹ̀dọ̀ wọ́n ń ṣe tinú ọkàn wọ́n ń ṣe oríṣiríṣi fatabarakallahu lẹ́dí alamali insana malamiya alam mímọ ní fọlọ́wọ́n ọba o ọba wo ọba tó fi mọ ọmọ èdè ènìyàn ntí ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yà lùsìn ọlọ́run ìsìláàmù wa. tí gbogbo wa ìjọ ń sìn islam wa tí gbogbo wa yìí wà nínú rẹ̀ tá a fi ń sọ Ọlọ́run kan ṣoṣo Allah ó fẹ́ràn ìmọ̀ ó sì ka mímọ̀ kún púpọ̀ kí làwọn ń pè ní ìmọ̀ tá a fẹ́ ká wá òun náà ní gbogbo ìmọ̀ tó bá lè ṣe ni láǹfààní tó bá lè ṣe ẹlòmíì náà láǹfààní tí kò sì tako òfin Ọlọ́run ọba ní ọ̀dọ̀ tàwa bíbà yìí nítorí wípé ní àwọn tó mú wa sìn àwọn onímọ̀ gẹ̀ẹ́sì ni so tọ́ba ní kákẹ́kọ̀ọ́ ibi tẹ́mi wọ́ lọ òun náà ní èdè òyìnbó tá à ń pè ní English Islam ọ̀kọ́ kí èèyàn kọ́ wá mímọ̀ tí ọba ti tako tọlọ́wọ́n ọba tí Islam gbé wá fún wa èèyàn lẹ́tọ̀ọ́ àti wà káwa lọ kọ́ èdè míì kì í ṣe wọ̀ rárá nítorí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó pa zayidu bùnú sábìtì láṣẹ ọkọlọ kó èdè àwọn yahudi tàmà sí ìbùràníyà níjọ náà lọ́hùn nítorí kíni nítorí pé àwọn tá a wí yìí wọ́n fẹ́ mọ̀ nípa islam àfikọ́sí rẹ ni tí ó ṣe kíni tí ó máa sọ èdè yìí fún wọn tí ó máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú èdè wọn ìgbà míì náà ń bẹ àwọn náà ń kọ lẹ́tà sí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kó jẹ́ wípé ní ẹni yóò lè máa ka àwọn lẹ́tà yìí eléyìí ara ẹ̀rí ni wípé islam ò ṣe kíka ìwé àbí èdè míì kò ṣe ní èèwọ̀ fún wa tí a bá wò ó mo rò pé ní ìkan náà àwọn ogun mo rò pé ogun bádìrì ni ara àwọn tí wọ́n rí mú nínú àwọn tí kì í ṣe mùsùlùmí jọ́nà lọ́hùn ní tí wọ́n ní kí wọ́n fi ṣe ìtanràn wọn òun ẹ̀wọ̀n tó bá nímọ̀ nínú wọn tí wọ́n mọ̀ ọkọ̀ mọ̀ ká wọ́n fún wọn ní bíi ọmọ mùsùlùmí mẹ́wàá mẹ́wàá ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́ mọ̀ nǹkan kọ́ mọ̀ nǹkan ká ìsìláàmù wa ẹ̀sìn tó mọ pàtàkì ẹ̀kọ́ ni ẹ̀rí pa àwọn ulamaul awail àwọn àfa àwa ńláńlá jọ̀hún jọ̀hún àná bíi ibùnú sínà ni bíi abul qasim zahrawi ni bíi muhammad bin isa al-khawarizmi ni gbogbo wọn yìí ni wọ́n kó patọ́ pọ̀ nípa tó jẹmọ́ ìmọ̀ èyí tí gbogbo ayé fi ń ṣàǹfààní lónìí gbọdọ̀pá àrìmọ̀ yìí pé ní the canon of medicine èyí tí wọ́n mọ̀ sọ pé abasinia ló ṣe gbọdọ̀pá àfọ àwọn ibùnú sínà náà ló ṣe tíra náà ọkàn lárúbáwá káwọn tó wá tu sédè míì kó tó wá di tó túmọ̀ sédè òyìnbó táwọn ń lò lónìí nítorí náà islam wa ọ̀pọ̀ ìmọ̀lẹ́ ó bá bàrà mímọ̀ ó sì fẹ́ ká kọ́ gbogbo tí bá ń jẹ́ ìran mímọ̀ léyìí tó bá lè wúlò fún wa tó lè ṣayé láǹfààní ṣùgbọ́n tí kò tako òfin ọlọ́run ọba àwa fẹ́ fásitì yíyá bàrà káké sí gbogbo àwọn ìjọba lẹ́lẹ́kàǹkà local government ni ìjọba ti ìpínlẹ̀ ni ìjọba ti federal ni kí wọ́n jọ kí wọ́n bá wa ka ẹ̀kọ́ kún kí wọ́n bá wa ka ìmọ̀ kún torí pé àìkú sí ìmọ̀ ìwú lọ́wọ́ à ń bẹ̀ fún àwọn ènìyàn káwọn aṣọ ọmọ daṣẹ́lẹ̀ báyìí ohun ìbànújẹ́ náà ni oúnjẹ ọlọ́run lọ́mọ iye ọmọ tó ti wà nílé láti bíi oṣù mélòó kan sẹ́yìn kódà mo sọ̀rọ̀ pé UNESCO tó bá ń sọ̀rọ̀ nípa bọ́jẹ̀tì wọ́n ní àwọn táwọn fẹ́ ni pé ìlú kọ́ńtírì kọ̀ọ̀kan nǹkan bíi thirty percent bọ́jẹ̀tì wọn àbí tó súnmọ́ ní tí mo fẹ́ dá tí mo wí yìí wọ́n ní nàní kọ́ mọ wà fún ètò education ẹ̀kọ́ Islam kà kún o kẹ́yìn ìjọba wa náà kẹ́ bá wa kà kún kódà ara pé wọ́n ń kẹ́kọ̀ọ́ kún àwọn hausman fàkàríyà jamu wisam àwọn eh, ìfúnnilámì ẹ̀yẹ ìfúnnilámì ẹ̀yẹ ẹ jẹ́ kọ́pọ̀ fáwọn ẹlẹ́kọ̀ọ́ kọ́mọ̀jọ́ káwọn oníbọ́ọ̀lù nìkan lẹ́ẹ̀ máa fún kọ́mọ̀jọ́ káwọn eléré nìkan lẹ́ẹ̀ máa fún bẹ́ẹ̀ nìkan bá ti lọ gbá bọ́ọ̀lù àbáwọn kan bá ti lọ gbá bọ́ọ̀lù tọ́mọ ti lè darí báyìí oríṣiríṣi nǹkan tọ́pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ ni wọ́n fún wọn bá ṣe ń fún wọn lé bẹ́ẹ̀ náà ń fún wọn mọ́tò bẹ́ẹ̀ náà ń fún wa ní àmì ẹ̀yẹ àti oríṣiríṣi bọ́ọ̀lù àti eré ìdárayá ó ti di mùsíbà gbogbo ayé lónìí a sọ pé ẹ má pa àwọn ilé kọ́ ṣùgbọ́n ẹ má fọwọ́ kékeré mú ètò ẹ̀kọ́ ẹ fún ẹ̀kọ́ ní ipò tó yẹ ẹ fún ẹ̀kọ́ ní ọ̀wọ̀ ẹ sanwó àwọn olùkọ́ lákòókò ẹ fún wọn ní ntọ́pọ̀ káwọn èèyàn máa jowú àti lọ kọ́yàn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ṣe máa wù wọ́n kí wọ́n máa lọ ṣiṣẹ́ níbi ilé epo ilé yín ibi tó ti ń wa epo akúkú lówó rẹ̀ bẹ́ẹ̀ ìyà jẹ tíṣà púpọ̀ nílùú ti wa débi wípé sẹ́ni tí ó máa tíṣì àfikọ́ máa sọ pé òun mánéjì ń bì kan bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tó ní iṣẹ́ ní mínísírì kan yóò ní mo wà ní mínísírì ọ̀f báyìí bóyá minister of health ni bóyá greek ni agriculture ni bóyá kankan ni àmọ́ tó wà pé tíṣà bá ní yóò ní mo manage ní school báyìí bẹ́ẹ̀ rẹ̀ sì kọ́ nítòjọ́ sọ pé manage ni wípé ní kódà rẹ̀ ni tí màá sọ wípé ní ẹ dákun o òun fẹ́ filé òun rẹ́ǹtì ni o àmọ́ òun ní fún tíṣà o <laughs> òun ní fílẹ̀tì fún tíṣà o torí ìsìn náà mọ̀ tó pé àwọn òróró oṣù gbà o so bẹ́ẹ̀ àìkò sí fún àwọn olùkọ́ ní ọ̀wọ̀ tó yẹ wọ́n ló fà á Islam ẹ̀sìn tó fún ẹ̀kọ́ ní ọ̀wọ̀ ni èyí táwa ń sọ yìí wípé ká kọ́ èdè òyìnbó tàmọ̀ sí gẹ̀ẹ́sì lọ́dọ̀ wa ń bí english ó ti jẹ́ nǹkan tí àwọn àgbàlagbà wa àwọn àgbàlagbà dáadáa mọ̀ sábà wa kẹ́ wọn àwọn tó kù láyé ọjà tó bọ̀ tán wọ́n dà ó ti jẹ́ nǹkan tí wọ́n takò rí nítorí sì fi takò onísábàbí òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá lọ sírú ilé báyìí níjọ́ wọn àná wọn yìí padà ní pípé mọ́ wọn ò di àbọ̀ wọn ò ní gé ọlọ́run ò ní gé wọn lẹ́sẹ̀ àmọ́ wọn dà lákàyè wọn rú wọn kó nínú mọ́lẹ̀ Islam wọn bọ̀ sínú òkùnkùn kèfèrí alẹ́ nìkan sọ fún wa àgbàlagbà ló ń tọ̀ ìnìdàkọ̀ ìlú ọ̀hún ó ní òun rántí ìgbà táwọn fi wà ní secondary school àwọn tó nǹkan bíi àádọ́ta ọmọ èèyàn olóhùn nìkan ṣoṣo lòún kù lónìí ní pípé nínú ìmọ̀lẹ̀ islam àwọn tó kù ìgbé ayé ti gbé wọn lọ wọ́n wá ń dákọ̀ àwọn táwọn jọ kẹ́kọ̀ọ́ ńjọ́ náà lọ́hùn lọ́kọ̀ọ̀kan lágbájá báyìí àwọn ń bi léèrè pé ṣé mùsùlùmù ní tẹ́lẹ̀ ni à dáadáa kódà ìyá rẹ̀ alájà ni kódà bàbá rẹ̀ alájì ni lágbájá báyìí wọn á ní báyìí ni so gbogbo orun tó fà á rè tí àwọn àgbàlagbà yìí tí wọ́n fi gbégi lórun kàbáwọn pé ní dípò tọ́mọ wàá lọ tí ó wàá fi ọ̀run àlìkíyàmà rẹ̀ takáàtì so kóyà mọ́fẹ̀ kàkà ìwé ọ̀hún mo gbọ́ wákà kan mo rò pé àwọn àgbàlagbà náà máa ń dá wákà náà ṣùgbọ́n dr laro mo gbọ́ tán dá wákà náà fún wa bí wọ́n ti kọ́ wọ́n súnmọ́ àgbàlagbà púpọ̀ ni mo fẹ́ dá wákà ọ̀hún bọ́lá máa pé kí n rí i dá wọ́n láwọn àgbàlagbà sọ wípé wọ́n máa ń dá wákà kan lọ́rin bíi wọ́n á ní ẹni tó gbé ọ̀run ta téèráyé òun lọ́ta kùránì téèràwé tó bá bẹ̀rẹ̀ yìí pé ta lẹni tó ta kùránì tó wá fi ràwé ǹjẹ́ ǹjẹ́ tẹ̀ bala ǹjẹ́ ǹjẹ́ bala káyìí mu kéèyàn mú <laughs> kùránì kó wá fi ra ìwé bí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní irú rẹ̀ wà ta ló ń tọ̀hún ẹni yòówù tó bá ṣe kí ni o tó bá gbé ọ̀run rẹ̀ ta tó wá fi ra ayé yìí eléyìí làwọn àgbàlagbà yìí rí ṣùgbọ́n adúpẹ́ ọba lónìí wípé ewu yìí ti dínkù lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí ewu yìí ti dínkù lọ́pọ̀lọpọ̀ àwa fẹ́ rọ àwa tá à ń jẹ́ mùsùlùmí náà ká jọ ká ṣe kùkárí àti dáhùn ilé ẹ̀kọ́ lẹ̀ nursery and primary ni secondary schools ni universities ni ká dá wọn lẹ̀ ká wá fi ẹ̀kọ́ ìmọ̀ lárúbáwá àti islam kó jẹ́ lára èyí tí wọ́n kọ́ wọn níbẹ̀ kódà bó jẹ́ pé lérèfé náà ni kí wọ́n fi ráyè mọ àgbọ́yé ẹ̀sìn wa nítorí pé àwọn tá a wí wọ́n ti ṣe mùsùlùmí mọ́ṣẹ́ o sílábọ̀sì tó ń gbé kalẹ̀ wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ìlànà míì eléyìí wá ń fa oríṣiríṣi ewu fún ẹ̀sìn islam èyàn lùsìn ọlọ́run ìhà tí islam kọ sí ìmọ̀ ní lápapọ̀ ama ulumi dín islami ẹ ìwádìí ká kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn à eléyìí kò ṣẹ̀ṣẹ̀ nídìí kí aláàgùn jìnnà kó tó di wípé gbogbo wọn gbọ́ àgbọ́yé eléyìí o nítorí wípé ìmọ̀ ẹ̀sìn àlè ilmu shar'i ìmọ̀ ẹ̀sìn huwal ilmu alladhi yaqa'u alayhi sanahu wal madhu minallahi wa rasulihi òun ni ẹ̀kọ́ tí Ọlọ́run ọba mi àtànábì sábà máa ń yìn gbogbo ìgbà ẹ̀kọ́ tó bá ti jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn watadhafarat an-nusus al fi idahi fi idahi fadlihi wa bayani uluwi manzilati àwọn àyà al-qur'an wọ́n máa ṣàlàyé ọlá fún un mo rò pé a ti sọ díẹ̀ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wàtàṣà abati asunanu tọ̀híra filkẹ́sìfì anìkasọ ìsìhì wà mazayahu àwọn àdìsí ọ̀rọ̀ olówó yìí bíi látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nípa pàtàkì kí èèyàn kọ́ kọ́ wá mímọ́ tabawuna alukur'an suratu ra'ad aya kọkàndínlógún ọlọ́run ní afaman ya'lamu annama unzila ilayka min rabbika alahaku haqqu kaman huwa a'ma innama yatadhakkaru ulul albab ọlọ́run ni ẹni tó bá mọ̀ wípé ntọ́lọ́run fi rán wò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó mọ̀ pé dodo ni kódà gẹ́gẹ́ bí ẹni tí ó tí ó mọ̀ ìsìláàmù gẹ́gẹ́ bí èsì òdodo ọlọ́run ní tó wá wí yìí onílàáká yìí ni wọ́n mà ló sì gbọ́ yé ẹ̀kọ́ ẹ̀sìn ṣáàlùhù azim ó bàbàrà púpọ̀ wọn ní tá a bá wò ó àfáwà bọ́nà kọ́yìm rahimahulahu ta'ala ọlọ́nkọ́ bá kẹ́ bàbá náà ó ní ma kana fil qur'an min madihin lil abdi fa huwa min samaratil ilmi ó ní tá a bá wò ó ní alukur'an tọ́lọ́run bá ń yẹrú kan ẹ̀rí pé ọ̀rọ̀ mi mà ní bẹ́ńbẹ́ nítorí mi ò lójó lọ́wọ́ ọmọ ẹ̀yìn ó ní wàkúlù mà kánà fi ìmì nzánmẹ́lì làbùdí fàhùwà mi nsámàdà tìlì jahal àyìmọ̀kan náà ni ọlọ́run bá mi máa ń torí rẹ̀ bú àwọn èèyàn sínú alukur'an ẹ̀rí pé ńgbàtọ́ ọlọ́run bá mi tó ní kó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó béèrè àlékún kò ní kó béèrè àlékún owó kódà kò ní kó béèrè tọ́mọ ṣùgbọ́n ní kó béèrè àlékún pé kọ́lọ́n kó fún òun ní mímọ́ rọ́bì zidi ní èyí lè mọ kọ́lọ́n bá mi kó ṣàlékún ìmọ̀ òun. ìmọ̀ ẹ̀sìn níta gbọ́dọ̀ wá ni ìmọ̀ ti ìgbésí ayé yìí náà ohun tá a gbọ́dọ̀ wá ni tá a sì gbọ́dọ̀ mọ̀ pàtàkì ẹ̀ ẹni tó bá wá fi nítorí pé òun wá ìmọ̀ ó wá fi tọ́lọ́wọ́n ọba lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lọ pàdánù púpọ̀ wọn dàkú mọ́jà pàdánù ọlọ́lọ́mọye àwọn èèyàn lónìí tó ṣe wípé nítorí pé wọ́n lọ kàwé yìí táwọn àgbàlagbà ń sá fún ta wíì tí wọ́n ti di nǹkan kí nǹkan tẹ́lẹ̀mí ti yàyàkúyà torí pé kò ní mọ ojúṣe rẹ̀ sáwọn òbí ẹ̀ kò ní mọ ojúṣe rẹ̀ sáwùjọ nígbà tí ò tiẹ̀ mọ ojúṣe ọlọ́run ọba tó dáa wọn a máa sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe pé ìwé yìí nìkan ni wọ́n kà wọ́n ní ìmọ̀ ẹ̀sìn yẹn ni pé bí yàrá lòun ka ẹ̀kọ́ tá a wí ìwé tá a wí tí ò bá nímọ̀ nípa ẹ̀sìn sí òtún bá ń tẹ́ ní irú mọ̀ọ́rú ẹni bẹ́ẹ̀ torí pé ìgbà yóò tí ọba yẹ kó mọ ojúṣe rẹ̀ lójúṣe kò sí ní mà bàbá kan ní ó máa ń dá wákà kan ó sì ní ọ̀rọ̀ òun ló káwọn ládé bẹ́ẹ̀ ó lóun rẹ́ nìkan nígbà tí òbí rẹ̀ kú kò mójúṣe rẹ̀ tó yẹ kó tẹ̀ tọ́jú òbí yìí nígbà tí ń bẹ tọ́ rẹ̀ ń sẹ̀sẹ̀ ń wẹ́ni tí ọba wẹ bàbá ọkùnrin lẹ́tà ń wí àbí kò kò mọ àdúrà tí yẹn tẹ̀ ẹ́ ṣe fókù ọlọ́run bá ń foríjì òbí mi kò mọ wí ẹni tí ò tẹ̀ wá kí òun tí ò mọ lọ́hùn àdúrà wo ni irú ẹni bẹ́ẹ̀ láàrin tí lọ́dọ̀ rẹ̀ kó ṣe fún òbí rẹ̀ tí ò sí bàbá yẹn wá ní irú ẹni yìí bàbá kú ọmọ ṣe sọ́ọ̀rì fún ńgbà tí bàbá rẹ̀ kú ó ní bàbá ti kú ó wá mú bẹ́rù wá fi kan eyín rẹ̀ kókó ńgbà tí ìyá tó kú bàbá ìyá tó kú ó tún fi bẹ́rù kan eyín kókó ó ní sọ́ọ̀rì eh, bàbá bàbá ìwá ni bàbá kú ọmọ ṣe sọ́ọ̀rì fún ìyá kú ọmọ ṣe sọ́ọ̀rì fún iná sọ́ọ̀rì ní owó ọ̀bọ̀dọ̀rùn iná sọ́ọ̀rì ní owó ọ̀bọ̀dọ̀rùn máa ní a a ti mọ gbogbo àwọn iná tí ń bẹ iná jahannama ń bẹ iná àlàsà ń bẹ àárín gbóyún pé sọ́ọ̀rì wà nínú irú ọlọ́kàwé láàánì ó ní ìdòrí wípé ọlọ́ba lónà bá wà nìkan fún ọlọ́run ọmọ iye ẹni tí ó wọ ọrú náà bí náà sọ́ọ̀rì bá wà ọlọ́run ọmọ iye ẹni tí ó wọ lálẹ́ kìyàmà ọlọ́run ọmọ sàṣọ wa ń bẹ nítorí pé kò mọ ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe sọlọ́wọ́n ọba sí àjíṣẹ́ ńlá Muhammad sáwùjọ Islam sí ara rẹ̀ sáwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí náà káwa wá mímọ́ ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni o tábà wá wá mímọ́ afẹ́fọ́ wa lára àwọn kókó wọ̀nyí alákọ̀ọ́kọ́ anadọ́rù fíìmù yóò xazọ́ ánìhùlẹ̀ ẹ̀lìmù àti má pàtàkì pé ká kẹ́kọ̀ọ́ báyìí yálà ìmọ̀ ẹ̀sìn ni àbí ìmọ̀ ìgbésí ayé yìí náà léyìí tí ò bá ṣe tako tọ́lọ́wọ́n ọba àti tòjíṣẹ́ rẹ̀ káwá wo bo láti kẹ́kọ̀ọ́ wọ́n ní ìkànnà àfa wa sọ wípé iná hazal ilma diinu fanzuru amata ahuzuna diinakum ìmọ̀ tá a máa wá káàkiri wọn ìjọsìn ni o ìyẹn máa ń wo bo ni ó ti gba ìjọsìn ni ìyẹn ni wípé ìmọ̀ ẹ̀sìn wa ká mọ bó láti kọ́ àwọn ilé ẹ̀kọ́ kan bẹ títí dí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò yọ̀dá fáwọn ọmọ láti kírun nínú ilé ẹ̀kọ́ wọn àwọn ilé ẹ̀kọ́ kan bẹ dí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò fi Islamic studies wọn ò fi kún ètò ẹ̀kọ́ wọn ẹni bá fọmọ sí irú bẹ̀ yẹn kó tó wọn mọ̀ yìí pé ní òun ṣera àwọn lọ́pọ̀lọpọ̀ ẹja gbogbo bí tàbá ti ń gbọ́ wa ẹja worú ilé ẹ̀kọ́ wo la fọmọ wa sí ẹlẹ́ẹ̀kejì nínú ohun tí ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tó gbọdọ̀ wò daruratu takhassus fil ilmi ó da púpọ̀ kí èèyàn mọ ìmọ̀ tó bá fẹ́ kọ́ kó mọ̀ dójú àmì kéèyàn tàkásásà kó specialize lórí ìkan nínú àwọn orígun mímọ́ ó da púpọ̀ ọlọ́run nífa lóòó la náfàrà mi kó lè fèrè kọ́tìn mínú hàn tọ́ ìfàtún lìyàtàfà kọ̀hù fi dín wọlé yóò dòrò káwọn hàn ìdàrọ́jà ìléhìn láàlàhùn yàhàzàrún sọ́tù tàwùbà àyà one twenty two eléyìí ń tọ́ka sí wípé èèyàn máa ń lọ́ọ́ kẹ́kọ̀ọ́ kó mà nípa ìdójú àmì ni pàápàá jùlọ ẹ̀kọ́ ẹ̀sìn tẹ́bà ń dákọ̀ àwọn àfa àgbogbo tí ń bẹ níkàlẹ̀ àbá àwọn àfa àti yẹn níbi tẹ́ ti ń gbọ́ wa àwọn náà mímọ̀ tí wọ́n ní mímọ̀ tí wọ́n mọ̀ lójú àmì òun ló fà tí wọ́n fi ní ẹ̀tọ́ sí àti lè ṣe fatiwa láti sọ̀dájú ẹ̀sìn tí ò ní fún tọ́lọ́wọ́n ọba tí ò ní yàtọ̀ sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá wá tàkásásà téèyàn specialize lórí ìmọ̀ kan Islam fẹ́ẹ́ torí pé islam fẹ́ kéèyàn mọ̀ tí yàn bá kọ́ kọ́ mọ̀ dájúdájú kéèyàn mọ̀ dájúdájú kó mọ̀ dojú àmì bọ́bá mọ̀ kó mọ̀ débi tó ṣe wípé ní yóò yanjú yóò yanjú ìgbà yóò tẹ̀yàn bá wá ń kẹ́kọ̀ọ́ yìí o èèyàn èèyàn gbọ́mọ̀ mọ̀ wípé ní ayàtọ̀ lọ́wọ́ bá sọ àmọ́ ó ti túmílẹ̀ lẹ́ ilmi ìlà kọ̀lí ìlà òdodo ni ọ̀rọ̀ lọ́wọ́ ọba ọlọ́ọ̀lẹ́yìn tá a bá fún yóò rí i pé díẹ̀ náà lòun máa ń bẹ̀ ni bẹ́ẹ̀ máa ṣe wá ń jèdò sínú ìmọ̀ yìí sí i bẹ́ẹ̀ náà ló rí i pé òun tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí i kódà ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́kọ̀ọ́ rẹ̀ bá pọ̀ tó nímọ̀ tó bá kọ̀ nǹkan kalẹ̀ yóò fẹ́ kẹ́lẹ́ omi ọ̀bá wọn rí iná <laughs> kó tó di pé yóò lè gbé jáde túláàsì wọ́n sì rí nǹkan bẹ́ẹ̀ tírù rẹ bá ń sọ̀rọ̀ kò ní máa sọ̀rọ̀ pọ̀n àbọ̀kọ̀ nǹkan bí à ń sọ bí kò máa fi tẹ̀kìrí bá pé ní alẹ́ òun rò pé báyìí báyìí kódà ní nǹkan tẹ́lẹ̀ mi wọ́n sọ pé hundred percent wọ́n wọ́n sọ pé ninety nine point kìíní kan ní òwì kí ló fà ìmọ̀ tó mọ̀ ni ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ daruratul ikhlas fi talabil ilmi kéèyàn mọ pàtàkì ikhlas sincerity ìṣe nǹkan torí tọ́lọ́wọ́n ọba torí pé ẹ̀kọ́ tí ọba ti sí torí ọlọ́wọ́n ọba ń bẹ̀ iṣẹ́ tó jẹ́ òtún bá ń tẹ́ ni ọlọ́run illa liyabudullaha mukhlisina lahu ddina hunafa ọlọ́run ní gbogbo ìjọsìn tá a bá ṣe ká ṣe nítorí ti ọlọ́run ọba ni ìmọ̀ sí ní ìjọsìn ni so ká ṣe pẹ̀lú torí tọ́lọ́run ọba ni ká mọ̀ wípé ní ìmọ̀ oríṣi méjì ni hunaka ilmu nafi'un wa hunaka ilmu darun ìmọ̀ mi ń bẹ wúlò ìmọ̀ mi ń bẹ tí ò wúlò èyí tó wúlò òun lẹ́jà kọ́ èyí tí ò wúlò ẹja jìnà sí ẹ̀rí ìmọ̀ tí ò wúlò ẹja jìnà sí ẹni tó lọ kọ iyẹ̀pẹ̀ títẹ̀ ẹni kúrò lẹ́yìn wọ́n rẹ̀ ṣòfò ni gbogbo tí wọ́n bá ti ń kọ́rú ẹ̀ ẹ sọ fún un pé kó kó ń bẹ̀ kọ́ gidi kọ́ gbogbo ìmọ̀ tó bá wúlò máa ń kọ́ ìmọ̀ tó bá wúlò kéèyàn máa kọ́ ẹni tí ń lọ kọ́ tí wọ́n ń dà pẹ̀lú oògùn lọ́dọ̀ wáyà yìí so oògùn pé inú rún orí ń fọ ìyẹn kọ́ là ń sọ o mùrùkáwá náà ti ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ dáadáa rí ní ààyè yìí ṣùgbọ́n oògùn tí yorùbá tó máa ń kì í pé abẹnú gọ̀ǹgọ̀ àwọn kan lọ kọ ẹ̀ lóbìnrin lákàntì ẹ̀rẹ́kẹ́tẹ́ tó tóbi wọn ní kọ́ ẹ̀ lóbìnrin ní àpótí rẹ̀ ah subhanallah gbogbo eléyìí wọn fásitì rẹ ṣòfò ni o ọlọ́run ni àwọn tó bá ń kọ́rọ̀ eléyìí wọn kódà wọn mọ̀ káwọn fìyà jẹra àwọn ni torí pé nǹkan burúkú ni wọ́n ń kọ́ yọ padà jẹ́ aburú fún wa gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ìyẹn gbọ́dọ̀ mú lọ́wọ́ nígbà tí yẹn bá fẹ́ kọ́ ẹ̀kọ́ mo lọ́fà tí àwọn ìmáàmù àgbà ni ìmáàmù Ṣáfi'í rahimahulahu ta'ala rahmatan wasi'a ọlọ́run bá kẹ́ ìmáàmù Ṣáfi'í ló fi sọ ilé orin méjì kan ilé orin méjì gbajúmọ̀ lọ́dọ̀ àwa tí a jẹ́ ẹlẹ́kọ̀ọ́ èdè Lárúbáwá púpọ̀ akhi lan tanala al-ilma illa bisittatin sa'umbika an majmu'iha bibayanin dhaka'un wa hirsun wasibarun wa bulghatun wa sohbatu ustadhin wa tulu zaman mọ́mú ṣáfìyí ni bọ́ọ̀bà jẹ́ni tí ó kẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ rẹ̀ ó sì yanjú ọ̀ṣọ́ nǹkan mẹ́fà yìí alákọ̀ọ́kọ́ dàkà yẹn ni wípé ó jẹ́ni tí làákàyè ń bẹ fún tí ó dá òtún mọ́ yàtọ̀ fún sí tí ò ní jẹ́ dàda ń dédé tí ò ní jẹ́ nìkan pè lápọ̀dà yàtọ̀ fẹ́ni tí ń ṣiṣẹ́ kunkun lé ẹ̀bùn ọlọ́run ọba òun náà ní làákàyè jẹ́ wọ́n ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ní wọn máa ń hun agbọ̀n ọlọ́run ọba ní hun làákàyè ní hun ọgbọ́n orí ọlọ́run o dákun mọ́sà jẹ́kábá làákàyè yìí dalẹ́ wọ́n làjọ kan ṣoṣo ọlọ́run ọlọ́run ọba ní fún yàn làákàyè èèyàn náà máa wá ń ṣègbìyànjú láti jẹ́ kí làákà yìí ó rí ṣẹ́ṣe àbí láti tẹ̀síwájú ibi làákà yìí ẹni tó lọ́n fún làákà yìí bó ṣe fún un náà tọ́wá jókòó kalẹ̀ tí ó bẹ̀rù ọlọ́run ọba bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba sì nínú nǹkan tí máa jẹ́ kí ìmọ̀ ó tẹ̀yàn lọ́wọ́ ni ọlọ́run fatakullaha wa yu'allimukumullah ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ó fi ìmọ̀ mọ̀ yín wọ́n ló ní kàtí wọ́n náà ṣe tí ìmọ̀ rẹ tó fi máa lékún tọ́lọ́ fi máa fi máa mọ́ ọ́ tí làákàyè ló tún máa ṣe dáadáa sí i bíi kéèyàn má máa jẹ àjẹpọ̀ jù nínú oúnjẹ kéèyàn má máa fi oorun àsùn jù sínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn ojú ọ̀nà ṣètàn kéèyàn máa jìnnà sí i yàtọ̀ ìkókò lè má gbóorin gbogbo ìgbà pápá jùlọ àwọn ọmọ kéèké lóde ìsìn ansẹ̀ tó ń kálukú mú káàkiri yìí ìkákúka lọ́pọ̀ ìjù ń bẹ o sì lọ fẹ́ nímọ̀ o ṣe ra rẹ torí náà zaka yẹn gbọdọ̀ nílà káyì kí n máa bẹ lọ́wọ́n ọba yìí pé kọ́lọ́wọ́n jọ kó fìmọ̀ mọ́ òun gẹ́gẹ́ bọ́lá ọ̀sẹ̀ ní kó jíṣẹ́ lámà hàmà zidi ní ìlìmà tọ́lọ́wọ́n parí kó lè rọ́bì zidi ní ìlìmà àmọ́ lọ́dọ̀ tàwa ń bí nǹkan kí nǹkan ẹlòmíì wá káàkiri tó kó fẹ́ ní mímọ́ wọn ní wọn lè pé ilẹ̀ hàmù ni wọn lè pé àkọ́yókù ni àwọn lè pé wéyeyè ni wọn lè pé gbani wọn lè pé àwo ni ọ̀pọ̀lọpọ̀ ń tara wọn jẹ o sẹ́rí ibi tí àyùmọ̀ká bá ti wà kẹfẹ́rí ò ní jìnnà síbẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àrùn yóò máa wà kódà lómi ń jẹ̀jẹ̀kú jẹ téyìn nǹkan tó ń kó bá làákàyè rẹ̀ tá ń sọ fún ọ pé ewé iye iye iye làákàyè àwọn àkè oríṣiríṣi ẹnìkan wọ́n fi sílẹ̀ ẹ̀kọ́ kò mọ̀ nǹkan kan wọ́n lọ bẹ nìkan lára àwọn tí wọ́n máa lọ bá ọwọ́ ẹni à ẹni yìí yóò ní màdébi wípé kọ́dọ̀ bàbá sùn lójú oorun yóò mọ̀ kàǹkà ni àmọ́ nítorí wọ́n sọ ni pé ẹ lọ́ọ́ fà irun orí rẹ̀ wá. ọwọ́ wọn ní obìnrin lọ ní yìí ẹ wò nǹkan àyà lọ fa náà ni ẹ kọ́kọ́ wò nǹkan náà tó wọn bá fáwọn orí wa ṣé wọn jò mọ nǹkan ni tí ó tún wá jẹ àbíbò eléyìí ni fúlà ṣùgbọ́n nítorí ibi tí bá ti wà àrùn ọ wà ń òṣì ọ̀ wà gbogbo ní tí ọ̀dà ni wà ẹ̀bùn sì so ẹja dó tọ́lọ́hún ẹja ṣàdúà ẹja gbìyànjú lórí bí a ṣe ní màní nǹkan kejì tí àfa wa ìmáàmù ṣáfì yìí sọ wàhíìrì sọnù ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ náà yé òun làbúdà mínàlẹ̀ ìdáàdì ṣàkṣì èyí ò ní gbìyànjú náà ní o níta pé ní hírísù òun náà ní ojú kòkòrò wọn ní ojú kòkòrò wọn á ní mo fẹ́ mọ̀ yìí mo fẹ́ mọ̀ yìí ìgbìyànjú ẹ̀rí wọ́n ní al-ilmu la yutika ba'dahu hatta tu'tiyahu kullaka ìmọ̀ ò lè wá bọ̀ àfikún ọ̀nà òfun ní gbogbo àkókò rẹ ẹ̀rí àfikún òfun ní gbogbo àkókò tiẹ̀ náà kótó di pé ó rí díẹ̀ mà nínú nǹkan tí ọba fẹ́ mọ̀ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò dùn ní mọ́ mímọ̀ ni lọ́sàn-án lóru ó wà nílé wà lórí ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ àkókò rẹ̀ yóò máa lò fún ẹ̀kọ́ yìí ni yóò máa wo mọ́ ṣùgbọ́n lónìí àwọn èèyàn wo mẹ́kọ̀ọ́ mọ́ àwọn tó yẹ pé ní ilé ìwé làwọn lọ nínú wa ẹ wo bí wọ́n ṣe wo mọ́wé ńjọ́ náà lọ́rùn àwọn tó ṣe pé lè kéwú náà ni ẹ wo bá ṣe wo mọ́ kéwú á kéwú a tún ní àwọn màlímù tí èèyàn tún máa lọ gba kéwú lọ́dọ̀ wọn tí èèyàn tún máa lọ tọ́ kéwú lọ́dọ̀ wọn bó tún di lálẹ́ yàtọ̀ fún tìrọ̀lẹ́ ó tún níbi tí yóò tún lọ ṣùgbọ́n lónìí àtọmọléwé àtọmọlé kéwú skul <laughs> a skul b wọ́n bá ti kọ́kọ́ tí ọkọ̀ tán kò ní ṣìwé yẹn wò ó nígbà tó bá di ijọ́ kejì ọ̀gá ọmọ abẹ́rẹ́ pé ń bọ́lá lánàá òun gan ọmọ ẹbẹ̀ mọ́ ẹ̀wọ̀n kan gbogbo eléyìí ẹ̀dá kan afẹ́kẹ́jọ àwọn tá a jó bíi ìran wíwò yìí pọ̀ lójoojúmọ́ wọn wo fíìmù bọ́ọ̀lù yìí pọ̀ kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ráyè mójútó ẹ̀kọ́ nítorí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ o ìyẹn máa ń wo mọ́ ẹ̀kọ́ ni ìyẹn máa ń wo máa ni tẹkẹrár yóò wo mẹ́kọ́ yóò máa ha yóò máa rìváìsì ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé gbogbo ẹni tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ lónìí atara atara owó mọ́lọ̀pọ̀lọpọ̀ fi dẹni tó lẹ́kọ̀ọ́ ẹ wọn lẹ́nìkan nínú àwọn tó ti ṣáájú nínú àwọn àfáàní ńlá ni lónìí àbí níjọ́ náà lọ́hùn yìí máa ń lọ sí ilé yìí ìgbà yóò tó bá ti jáde kó lé kò gbọdọ̀ má jáde nílé káwọn <laughs> òbí tó fìyà jẹ igi ni ńgbà bíjọ́ kejì jọ́ kẹta yóò jáde ńlé yóò jókòó lábẹ́ igi bàbá tí ń jáde òun náà padà sí ilé wọn ò kì í káàbọ̀ òun ò kì wọ́n kú ilé wọn nígbà wá dijọ́ kan abẹ́ igi tó jókòó ẹ̀rí pé ẹni tó bá jókòó tí ò ní kàn ṣe gbogbo nǹkan ní ọ̀run àkà yọ ka gi yọ ka yìí mọ́tò tí ń lọ ibi tó ń jókòó sí taasi fọ́tì lọ kọjá lónìí bóyá lọ sọ pé taasi fọ́tì lọ kọjá ńgbà tó ò ní kàn ṣe kan ọ wá rí Era kan bó ṣe kéré tóun ọwọ́ ń gbé oúnjẹ kékeré tí yóò rà máa gbé òun ń gbé níbi òkè igi ni ihò tí èèrà yìí ń gbé oúnjẹ yìí lọ ìgbà yóò tẹ́rẹ̀ yẹn bá tẹ́rẹ̀ yẹn bá ti ń gbé oúnjẹ yìí lọ kò ní dé òkè yóò jábọ́ ni yóò bá tún dìde yóò tún máa lọ yóò tún kú díẹ̀ kó tún débẹ̀ ńgbà ẹni yìí sì ni kò kú ní kankan ṣe ó sàjókòó ó sàwòrán ni wọn kọ ọ lẹ ó ti dẹ méjì tí èèrà yìí jábọ ó ti dẹ kẹta tí èèrà jábọ ó ti dẹ kẹrin tí èèrà jábọ́ ó wá kà ó fi pé náìtì náì gbà nígbà di ẹyọ kan wọn ní ìgbà tó di ni yìí tó rí oúnjẹ yìí gbé nígbà tí ẹni tá a wí yìí tó rí kinní yìí ọba fàbáàgì rẹ̀ ó ní èèrà ògbèrà sí kéré tó tí ò sí làákàyè fún tí èyí ṣe mọ̀sùwùl wọn ò ní bíléèrè kankan tọ́ba lè ṣe gbìyànjú báyìí tó fi lè rí ní tó ṣe ṣe kí wàá ló ṣe òun tóun ní gbìyànjú bó ṣe padà sílé kéwù nù. wọ́n ní ẹni yìí padà wà nú àwọn àfọ onímọ̀ ìjọ náà lọ́hùn lásìkò rẹ̀ torí náà ẹni tó bá ń wá mímọ̀ èèyàn kì í máa ṣeré o èèyàn máa ń rọ́jú ni o èèyàn máa ń gbìyànjú ni o kì í ṣe pé àbí ìmọ̀ká máa ń fòmọ́yàn báwọn kódà wọ́n ní ìmáàmù wa ìmáàmù Hanbali ta'ala wọn lọ sọ yìí pé ní makastu fi tisa sinina hata fahimtu wọ́n sọ yìí pé ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ haidọ̀ ọdún mẹ́sàn-án lò kóun tó gbọ́ yé ewúrọ̀ àwọn ńlá ká ìbáwọn láwọn tó lọpọlọ ńbẹ ni wọ́n wá lọ léèké lọ́ka díẹ̀ lọ́sọ pé sú ọ àwọn kàwé díẹ̀ náà ló ló sú ọ rẹ ni o nínú àwọn tí wa tó ní kéèyàn gbìyànjú nǹkan tó yàn máa jẹ ntọ́ba kẹ́kọ̀ọ́ àfikún ntọ́ máa jẹ torí pé ní yorùbá ní ebi ewọ́nú kọ́rọ́ bí o tó wọ́ bẹ̀ ẹ dákun àwọn fásikò yìí pé àkéèsí gbogbo ẹni bá jóbi tọ́ba lọ́mọ nílé kéwú àbọ̀lọ́mọ nílé ìwé náà ni ó dàbí ti ilé ìwé tiẹ̀ àwọn èèyàn máa mójútó wọn bẹ̀ ẹni bá lọ́mọ nílé kéwú kọ́ dákun kọ́ mọ̀ sọ kéwú lẹ́nu ẹ má jà sọ àfáà lẹ́nu mọ́ ẹ dákun torí ọlọ́run ìlú wa mo ti ìlú tí a kéwì jìnnà kọ̀ wá sówó lọ́wọ́ mi ẹ dákun mọ́sà bomi ní nǹkan àmọ́ ara wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àyè kò sítọ́jú fún irú ẹni báyìí ni màá farú ẹ̀ káwátẹ kábà àwọn àbàbà wa àwọn àfa wa kábà àwọn dúpẹ́ fọlọ́run ńlẹ̀ Yorùbá nítorí wípé láwọn ìlú míì tẹ̀fẹ̀ máa dárúkọ àwa náà mọ àwọn tí máa gbábọ́ káàkiri tọ́tẹ̀ ti sọ di culture islam ọkọ islam ọkọ náà ń ṣe o islam ọ̀sọ́ báwọn pẹ̀lú bá ti ń kẹ́kọ̀ọ́ kọ́mọ tọrọ bára káàkiri kọ́mọ lùgbésí ayé jágbajàgba àìwá sírú ẹ̀ lọ́dọ̀ tàwa ń bí táwọn ọmọ gbé abọ́ kí iṣẹ́ kan làwọn àgbàlagbà àfa àwọn yìí ṣe ọlọ́mọsàbà san wọ́n lẹ́sàn dáadáa káwa náà wá gbìyànjú ká contribute sí bí ọmọ yóò ṣe ní máa gbé abọ́ kí ká máa ran àwọn àlùfáà ìwọ̀nyí lọ́wọ́ tí wọ́n dálé ẹ̀kọ́ lẹ̀ tí wọ́n láwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ká máa ran àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí lọ́wọ́ kọ́lọ́mọsá ara wa náà lọ́wọ́ ìmọ̀ọ́mọ̀ wa ṣáfì yìí ó ní wàásù bàtú ustazin ẹni yóò tó bá wọn o ńṣe ni yóò gbìyànjú kó pé òun dún ní máa fà kò ní ẹ̀kọ́ ni wọ́n máa lọ ẹ̀rí ojoojúmọ́ ni wọ́n máa lọ ilé ni wọ́n mọ̀ lọ gbọ́ ẹkọ lẹnu àfa tó látara yìí náà ni wọ́n wọnú làákàyè ọmọ ìdè nìyà ẹ̀kọ́ ntẹ̀yà máa ń gbà lẹnu àfa ni ntẹ̀yà máa ń gbà lẹnu olùkọ́ tí ń kọ́ ni yẹ kà máa ka fúnra mi ẹ má wọrí irú ẹni bẹ́ẹ̀ yọ o yọ kàkà kú ka lóòtítọ́ bá gbà ẹni tó kọ òun rí kọ òun náà wọn akọ̀kọ̀ kú kọ̀kalẹ̀ tó ìpá àfáà náà bá ní tí wọ́n gbé makirofóònù fún yín ka gbogbo yín ka gbogbo fúnra mi ni ìwíkúwì ni wọ́n mọ̀ wí àwọn àfáà tó já àfáà gidi náà mọ̀ pé ní ìwíkúwì ni ń wí báwọn kan bá tẹ̀ ń ṣe aláàkìbárú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìmáàmù wa ṣáfì yìí nígbà tí wọ́n parí rẹ̀ oníwà tó lu zaman ẹni bá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò lo àsìkò tó tó nínú ilé ẹ̀kọ́ ni o wàtúlù zamani